الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين عن أبي هريرة رضي الله عنه قال سمعت أبا القاسم الصادق المصدوق صلى الله عليه وسلم يقول لا تنزع الرحمة إلا من شقي أخرجه الترمذي ọ̀gá wa àgbà Abu Huraira màmá sábà sàlékún lọ́nà rẹ̀ fún ọ gbogbo àwọn sàhábẹ́ anábùa Muhammad sallallahu alayhi wa sallam. ó ní mo gbọ́ tí anábì sallallahu alayhi wa sallam Abul Qasim ó kí anábì náà Abu Huraira tó kí anábì sallallahu alayhi wa sallam. ọlá anábì tí sòdodo tí ẹ parọ́ ànábì tó yẹ pé gbogbo ohun tó sì sọ la gbà pé rọ́ńdọ pé a gbà pé kò sí rọ́ńbẹ́ asọ́dẹ́kù alimọ̀sídò kílà bó o yẹra fẹ́ wí kí n kí ànábì mẹ́sàn-án mẹ́wàá báyìí radiyallahu anhu wa sallallahu alayhi wa sallam. ó ní sọ fún wa pé la tunza'u rahmatu illa min shaqi kò sẹ́ni tí. á yọ àánú kúrò lọ́kàn rẹ̀ tí ò ní lanu ẹnìkan àfolórí ibú èèyàn ọmọ lórí ibú. tí ń bá ń kira rẹ̀ àbí wọ́n ń kí sínú náà ń dọ́gba ah, wọn dájú à ah. ànábì lórí ibú ẹ̀dá lórí o. ẹni ọba wu ọkàn rẹ̀ ọba àánú ń ọba àánú ń ọba àánú ń bẹ ẹranko ẹbá rí bẹ́ẹ̀ lómi ìbá ń jẹ ẹranko ní yàrá yìí nìjí ò ní làákà yìí ẹlòmíì náà bá ṣe ìkà fún èèyàn báyìí ọba dájú ẹ̀dẹ́ ẹgbẹ́ rẹ̀ báyìí ẹ̀rí pé kò sí àánú kan lọ́kàn eléyìí gbẹ̀ni tá báyìí bá ń bẹ fún orí burúkú ni o ànágbèrè orí rẹ o ọ̀bẹ lọ́nkọ́ lọ́n yọ ọ̀yà rẹ o èèyàn láàánú àwọn èèyàn èèyàn láàánú àwọn ẹ̀dá ọlọ́run lọ́kàn ni o. ànàbí hùrẹ́rà tọrọ bí ọlọ́ọ̀bù àánú àbú hùrẹ́rà ọ̀dákẹ́ o rọ̀bí ọlọ́ọ̀bù àánú lọ sàlékún ìyọnu rẹ̀ fún àti gbogbo àwọn ọ̀gá wa sọ̀hádà nàbà Muhammad sallallahu alayhi wa sallam ó tún gba hadithi ní ìwà o gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ mọ̀mọ́sá sanlẹ̀ sàdáadá gbọ̀n tí òun ṣe wàhálà tó kójọ tó gbọ́ yìí yóò jọ sọnù òun làwọn abẹ́rẹ́ ti ń sìn lónìí o ẹtùgbọ́ ìjábò rírà fẹ́ fi ṣe wá láǹfààní anna rasulallah sallallahu alayhi wa sallam qala lójúṣe ọlọ́run àlékún kí á ti bẹ ọmọ bá a ó tún sọ báyìí fún wa pé baynama rajulun yamshi bi tariqin ishtadda alayhi al-'atash arákùnrin kan rìn lọ́njọ́ kan lóun nìkan òǹgbẹ wa gbẹ lóǹgbẹ tó pọ̀ òró mi mọ ọwọ jẹdà bí iran ńgbà tí ó rìn ọba ṣe sa ọba rí kànga kan ní ògbó ní pápá orí kànga yìí a ẹmọ bínú yóò ṣe dòdò ẹni tó ń gbẹ ń gbẹ tó ń gbẹ náà ní agbára ọwọ rí kànga bí ẹ bá rí kànga kí ló kù tí ọmọ wa ìgbà kò sí gbá èèyàn rí kànga ọ̀gbẹ́ngbẹ́ kò rí gbá tí è bu omi mu fanazala fiha à ọ̀gbẹ́ ọ̀gbẹ́ yẹn lèyàn ọmọ kànga kó sí arákùnrin ìbá kó nu kànga fanazala fiha wọn fún rẹ lọ tẹsẹ̀ bọ kànga èyí pọ jálù o ẹ̀mọ̀ bá àwọn tó bá mọ àwọn tó bá mọ kànga wọ̀ wọ́n ní bí wọ́n ti gbẹ́sẹ̀ lé ògiri kànga àwa náà rí lónìí arákùnrin wọnú kànga yìí ọ̀ṣẹ́ rí ibà ọba lọ ó mú mi omi náà lọ fẹ́ mú tó ń ma farajà ó sì tún gbẹ́sẹ̀ lé ògiri kànga yìí ọlọ́run tó ní ọ jáde ń gbọ́ mú mi tán ojú rẹ̀ ti tán tọ́kàn rẹ̀ balẹ̀ ọ̀fẹ́ máa múrí àjò rẹ̀ pọnú ẹ̀gbẹ́rin lọ tẹ́lẹ̀ náà ni. fàyídà kálíbọ́n yẹ́lì hàkù yá kóló fẹ́rọ̀ mẹ́nàlá àtù lọ́ba rí ajá kan. ajá yìí òǹgbẹ́gbẹ́ débi pé ń jẹ yẹ̀pẹ̀ tàbí òru mímu náà òru mímu má wọn ń wo pé bóyá eléyìí náà ẹgbẹ́ yá bí omi eléyìí náà yẹ̀pẹ̀ ló kù sí ń jẹ mẹ́nàlá àpọ̀ sí kéré pé bí ń pa á nítorí pé òǹgbẹ ìmọ̀gbọ́n òǹgbẹ bá gbé ajá bíi ti máa mí hẹ́lẹ́hẹ́lẹ́ arákùnrin yìí rí bẹ́ẹ̀ ànábì ní sọ̀rọ̀ fún wa o sallallahu alaihi wasallam. faqala ar-rajul ànábì lárakùnrin wá wí fún rẹ̀ báyìí pé a ah, laqad balaga hadha al-kalb min al-'atash mithla alladhi kana qad balagha minni aw laqad balaga hadha al-kalb mithlu. ما مثل الذي كان قد بلغ مني arákùnrin yìí ni a irun tó ṣe mí lẹ́ẹ̀kan ṣe ń tó rí kànga tí mo ró mi mu irú ẹ̀ ló ń ajá yìí o ẹ̀kọ́ láàánú èèyàn náà tún láàánú ẹranko ọ̀dọ̀ láàánú ajá ìpè à irú òǹgbẹ tó gbẹ mí lẹ́ẹ̀kan yìí ó dàbí ìpéwẹ̀ náà ní í ṣe ajá yìí fanazala albi'ra ọba tó kónú kànga lẹ́ẹ̀kejì torí ìtali torí ajá tọ ọkónú kànga tán pírọ́blẹ́mù mi tó yọ tẹ̀wọ̀n kí n gbà tó ń kónú kànga lẹ́ẹ̀kan ó mú mi kò ní èdè àti pọn omi jáde eléyìí kì í ṣe pé ó kónú kànga yóò tún á gbé ajá náà lọ́wọ́ nù kànga ó ní ìdíje èpo omi jáde wá fún ajá òṣìṣẹ́ gbá ọ̀ságọ́ èèwù àmọ́ màá lọ́ mọ̀ gbogbo ìgbà tó ọba lánìyàn dáadáa ọlọ́mọ bí ó ti kọ́ bó ti ṣe gbogbo ìgbà tí èèyàn bá ní ọkàn pé ń ṣàánú àwọn èèyàn à ń ṣe dáadáa bí ó ti rọrùn fún ọ bọ́lọ́mbà rí bá níyàn rẹ dáa olùwọ́kọ̀ọ́ ẹgbẹ́ tí lọ́lọ́run kọ ọkùnrin yìí jọ yìí bàtà ẹsẹ̀ rẹ̀ tọwọ́ bàtà bíi kófó bíi ìdajì ṣù láàpẹ̀ ìjọ ń pè ní kófó kò ní júbó lọ kò ní ju kókósẹ̀ yìí lọ àmọ́ bíi bàtà náà lórí fọmọlá kófó àbùmá à kófó rẹ̀ yìí bàtà yìí ni wọ́n fi ń bu kíni ń fi ń bu omi òkú bí ó ti jáde ọ̀rọ̀ ń ẹni tí ó jáde nù gàǹgà àtọwọ́ àtẹsẹ̀ ló nídi àbí bẹ́ẹ̀ kọ́ yóò fọwọ́ ọ̀tún mú ògiri kan yóò fọwọ́ òsì mú ògiri ní yóò fẹsẹ̀ ọ̀tún lé ògiri kan ó gbọ́dọ̀ fẹsẹ̀ òsì lé àgbẹ̀ gàǹgà kan yóò bá fẹ́ rí ibùdó gàǹgà yìí hmm, síbẹ̀ náà ọkùnrin yóò give up. ya ajá yóò mú mi fẹ́ ọwọ́ á mú bàtà tó mi ń bẹ́ ń bẹ́ kó fẹ́ni ó gbé ẹ má ẹ má wo ìṣòro tó ń kéèyàn wà nù kànga ọ̀fẹ́ jáde kó nù kànga ó fi bàtà bu omi ọwọ́ á fi eyín ó fi eyín hàn ó hàn bàtà omi ò sì gbọ́dọ̀ sí kínní ọ̀gbọ́dọ̀ dànù yóò sì gbé débò tó gbé lókè jáde kó nù kànga torí ìta ní bí ń ṣe gbogbo eléyìí ṣé torí ọmọ rẹ̀ yóò mú mi ní torí ajá. فملا خفه ماء ثم أمسكه بفيه حتى رقي فسقى الكلب ọlọ́run ló mọ iye ìṣẹ́jú tí ó gbà arákùnrin kó tó dókè pẹ̀lú pé èèyàn tó ń bomi sínú bàtà tó ń pè yín hàn yóò sì fọwọ́ àtẹsẹ̀ yéé gun òkè àmọ́ lọ ní ọ̀rọ̀ ọ̀hún fún orókè dé pẹ̀lú omi inú bàtà yìí náà ọwọ́ á fún ajá yìí ní omi yìí mọ́ ànábì ní fàṣàkàrà lọ́ọ̀hùn dáhùn ọ̀rọ̀fọ̀rọ̀ là ìlà dákàràkùnrin yìí ṣe ń jọ yìí ọlọ́run fún ara ọ̀nà ọ̀pẹ́ tó lọ́n dún fún gbogbo ẹ̀sẹ̀ rẹ̀ jì torí orí pọ́sà náà ajá kọ́ọ̀lù ya Rasulullah ẹ̀yin jama bẹ́yìn náà ti ń fẹ́ béèrè bẹ́ẹ̀ sí ìbéèrè ìjàmọ̀ kí yóò máa wà lọ́kàn sí iná ta àjà orí ajá lọ́wọ́ ló á máa dúpẹ́ fún yẹn ni wọ́n máa ni wọ́n máa forí jíyàn àwọn sọ abẹ́ náà rò bẹ́ẹ̀ kọ́ọ̀lù ya Rasulullah wọn ni ìrẹ́ ànábìrẹ́ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam inna lana fil baha'im ajra bẹ́ẹ̀ bá tún sóore fún àwọn dábà àwọn ẹranko jẹ́ ọ̀gbọ́n jẹ́ ọ̀gbìn làkà yóò tún máa gbáládá ni. àfàkọ́ọ̀dà nàbì ní ìkúlẹ̀ kábìlì ọ̀sẹ̀ bá ti ń àjò èyí sàjá nìkan gbogbo ẹ̀ nítorí ọba sóore fún lọ́wọ́ fọ̀ ládàá. kúlẹ̀ ní síyàgbélé ọmọ lọ́dọ̀ àwọn àfa ìyọ̀ntì ọlọ́mọ fi téèyàn máa lò kí máa wà jẹ́nẹ́rà èkó lè kábèlè rọ́tìbà tí ń àgbèrò ànábì ní èyí tó ajá nìkan pẹ̀lú gbogbo ẹ̀mí ẹ̀mí tó o bá ṣe dáadáa sí tó o sàánú rẹ̀ ọgbà ládàá o ẹ̀mí èèyàn ẹ̀mí ẹranko gbogbo ntí bá mélòó tèmi lọ lẹ̀ tó o ní àánú kan tó lè ṣe fún ànábì ní tó o bá ládàá ní fún ọlọ́dọọlọ́wọ́ mustapha kún un àlẹ́gbẹ́ àdéhùn ńláńlá yìí alimami Bukhari àti alimami Muslim àmẹ́jẹ̀jẹ̀ ni wọ́n panupọ̀ gbá wa panupọ̀ gbá wa lọ́mọ́sá tán lẹ́sẹ̀ dáadáa o táwọn náà ń gbọ́ yìí ọlọ́jà lè máa mú lò ó kálá àánú ara wa o aláàánú là nẹ́bí o àánú là fi kọ́ wa o sallallahu alayhi wa sallam. هذا والله أعلم وصل اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه